orúkọ mi ni ambassadọ saheed balógun àjànàkú ọmọ àwọ péńpéré bíi ijó lábẹ́ńbítọ́ ẹ̀kan ọmọ àwọ kẹ̀m̀bẹ̀rẹ̀ bíi ìjà jagun ńlá bí mo dé kẹ̀rùkẹ̀rù mo kí gbogbo yín ẹ̀lẹ́m̀bẹ̀ o. mo máa ń lọ́kàn pé n ó ṣe sinimá fáwọn èèyàn sinimá òde òní fáwọn ẹni òde òní kọ́lá má bàa ní wá lára mo máa ń wò pé tó ká ṣe èmi àti olóyè sunday dáre mínísítà wa lórí eré ìdárayá àti ọ̀dọ́ báyọ̀ adélábù gan jẹ́ lẹ́rìí gbogbo wa wà ń bẹ à ń tàpọ̀ ọ̀rọ̀ sọ à ń ṣe ó kàn kọjú sí mi ni ó ní kí ni iṣẹ́ rẹ̀ àà mo ní ẹ mọ́ṣẹ́ mi láti jọ ìsinimá náà mo ń ṣe ó ní kí ló dé ọmọ pé iṣẹ́ tí mo gbà ó ní í ṣe pẹ̀lú ọ̀dọ́ ó ṣe bá mi ṣe ṣé ó ṣe lọ ṣerú sinimá kankan kan fi ka àwọn ọ̀dọ́ gbọ́ngbọ́n àmọ́ pé á pé wọ́n ṣe lọ tán ǹjẹ́ ń sọdá ń wọkọ̀ kí n gbọ́kọ̀ tí mo gbé wá wọn ọlọ́kùnrin kan ti ń tẹ ẹ̀rọ gbohùngbohùn ẹ̀rọ alu abayélujára yìí wọ́n máa dára lórí ẹ̀ jẹ́ ń ṣe nǹkan kí n fi káwọn ọ̀dọ́ òní lọ́gbọ́n ká fi wò ní tí wọ́n rò pọ̀ dáa tí ń dà wọ́n tí ò dáa àní ká mu ìtàn rò pé ò dáa tí ó sọ wọ́n di nǹkan tó dáa àwa mu àṣírí wọnú ẹ̀ lọ òun la fi ṣe sinimá online àwọn ọ̀dọ́ gangan la ṣe fún torí lóde òní bàbá fẹ́ ṣe sinimá mo máa ń wò pé bàbá fẹ́ ṣe tàgbà bàbá fẹ́ ṣe tọmọdé ká ṣe nígbà tó bá gbà mọ́ torí wọ́n láṣọ ọgbà báyìí láàdá fún gbà. Jádesọ́lá Adélájà. I believe he has been chatting with someone, a young boy with a profile ID, Giggle. tí mo fẹ́ kọ́ tí mo fẹ́ kán kọ́ ńbẹ̀ náà ni pé kí wọ́n rè wò tí wọ́n bá ti wò wọ́n wà á rí ọ̀kọ́ òun gangan èyí tí mo fi ń sọ pé ajá àsìn ló mehoro sin ilé eré òní la ṣe fẹ́ nìkan là wà ẹ jẹ́ kí wọ́n lọ wò ó tẹ́ ẹ bá ti wá wò ó ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ yẹn bẹ́ẹ̀ àmọ́ àwọn tí mo ti sọ àwọn tá à ń ta fọ̀rọ̀ sí àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ òwòyí gangan là ń ta fọ̀rọ̀ sí tó bẹ́ẹ̀ bá wò ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. The only place you're sleeping tonight is on your bed. Talk, talk, talk, talk to me. Oh, oh, please don't hurt my daughter. Please, please, just, just talk to me. Let's talk. Only internet. Daddy, please help me. No, come on. wọ́n lómi inú la fi gbọ́n ti ta wọlé ẹni tí ọba mú mi kó lómi lára kó lókun kò lè fomi kànga dókè ah, nǹkan kì í bẹ̀ gbogbo àwọn ìdíwọ́ tá a ní ó kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí owó náà torí ntẹ ẹ̀kọ́ pẹ́ fògùn ọjọ́ yà ó ti wá ń lọ ọgbọ̀n ọjọ́ àtúnṣe ó dọ́gbọ̀n ọjọ́ náà kò dára dúró ń sún lọ wájú owó tá a sì ti fi kọ́lẹ̀ tẹ́lẹ̀ pé àyà níjọba ẹ̀ òun la rí àwọn ọjọ́ tó kù títún wá ń kán gbẹ́ngbẹ́n sí i nǹkan kẹ́kọ̀ọ́ lè sojú mú owó ni o ó kù bí ọjọ́ mẹ́rin tá a yà eh, tá a fẹ́ lórí rẹ̀ tí mo ti rí pétó ilé yìí ó ta lẹ́nu ó ti kọ́kọ́ sọ iye kan ló bá dé ló bá ní ọgọ́rùn-ún mẹ́rin how much is four hundred irinwó ẹni tá a ti kọ́kọ́ fọkàn sí paálólé rẹ̀ ló bá dé ló bá lówó tó òun ó gbà irinwó lòun ó gbà bọ́ọ̀ lọ ti ṣe ẹgbẹ̀rún oríwó ẹ́ lọ fẹ́ gbà lọ́wọ́ mi fújọ́ kan ó ní ẹ bá a ṣe kọ́ kínní ilẹ̀ kò rí bẹ́ẹ̀ bá a ṣe rọkọ́ nínú yìí ó pé tóun ó gbà nù bó bá ṣàárò mo ṣe ń rìn lọ mo pàdé ẹnìkan pásítọ̀ David Babalọ́lá tó bá ní wáyé ilé pa lè lò kí ni sọ tó ń ronú mọ́ nílé nì nígbà wọn ò débẹ̀ ọlọ́run forúkọ tí ń jẹ́ hàn kóun lọ́ba ha ọba hàn ọba hàn hàn ọba wa ni mọ́ lè gbàgbé ọba àwa ká mọ́ rí díẹ̀ ọba òní ọba ọ̀la ọba gbogbo ọjọ́ ilé ìwọ lòun ó fún mi lọ́fẹ̀ẹ́ ó tún wá dáa ju tán wá fẹ́ gbọ́ níwó lọ́wọ́ mi lọ́lọ́bẹ̀ bá sọ̀ kọ̀ tún wá tán bẹ́ẹ̀ o pópó mẹ́yẹ bọ̀ lápò ni jíjẹ mímu ìrọ̀rùn ni fáwọn òṣìṣẹ́ tá a jọ ń ṣe ń bẹ̀ kì í tún wá ṣe pé n tá a bá ṣe ní ẹ jẹun tó o bá fẹ́ jẹ ní ọwí wọ́n gbé gbogbo olè rẹ̀ ṣe pé ẹlòmíì nǹkan òfin ó parí mọ́. tí n bá pé kí n ṣàkàjúwe sinimá yìí ní ọ̀nà mẹ́rin n ó pè ní sinimá àlàáfíà ayọ̀ ọ̀la àti àwòtúnwò bẹ́ẹ̀ ẹ bá ti wá wò ẹ máa tún wò ni torí gbígbà tẹ́ ẹ̀ wò rí ni yọ́ máa lọ pé owó yín ò ní jóná kò jù bẹ́ẹ̀ lọ. Does he have a laptop? Just calm down. The check is ready. It's just one signature left. Call me on Monday. Ọlọ́mọ lọ sí báyìí mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn tá a jọ pa sinimá ẹ̀pọ̀ tó ìdọ̀bẹ̀ tọkọ̀ fi sojú mú mu gbogbo yín mo kí yín ẹ ṣeun ẹ̀yìn o tẹ wá bá a ṣe náà. Are you listening to me? Everything is not okay. He is lying. yóò wà ní sinimá jákèjádò nàìjà àti gbogbo àgbáyé láti ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún tá a wà nú ẹ̀yìn ni o gbogbo ẹ wá jáde ẹ lè máa ń wò bẹ́ẹ̀ bá ti wò láìpẹ́ àwọn ayọ̀ ṣàpò bẹ́ẹ̀ bá wò ẹ má ṣe níyàwó tá a fi jó fẹ́ kọ́ má wòran lọ a lè má rí mi ṣe mọ́ a sì má rí ṣe ni. ó lè bu ọmọ rẹ bí ìṣàkì ó bù táyì. another girl don miss it. ẹ̀yin èèyàn mi ẹ máa wo Orísun TV orísun ayọ̀ gbogbo wa kò ní gbẹ orísun ni o òní tẹlifíṣàn ayọ̀ ẹ ṣeun rí ó dàbọ̀.